ṣàkọrìn ṣàkọrìn ṣàkọrìn ṣàkọrìn means strut walk ṣàkọrìn means strut walk wá wo àwọn ọmọ ẹ̀lẹ̀ tó ń ṣàkọrìn wá wo àwọn ọmọ èlé tó ń ṣakọrin